Ah, wọ́n ni àkọ̀ jẹ́jẹ́ bẹ́ ẹjọ́ wọn lọ mú èpò rẹ̀ wá ọ̀ẹ́sẹ̀ wá lọ mú èpò tíra wá lé wọn wá rí bẹ́ẹ̀ lóòtọ́ ibẹ̀ náà làwọn náà ti wá rí irun tí ń dàmú wá ń bí ló se àwọn jọ náà ẹlòmí ọmọ kí ni mohamed abdulwabi wá se láyé wàbíyà wàbíyà àwọn wàbíyà ọkàn ni mohamed kọ̀ tí ẹ̀ wádìí rẹ̀ a ẹmọ́ gbé wàbíyà dé àyín ẹmọ́ kéwú wàbíyà ìmọ̀ràn mi ni pé gbàgbé wàhábíyà <laughs> kọ́dá gbàgbé Muhammad ibn Abdul Wahhab ọmọ wa lísìn sí ìtàmà kanú tíra èyí tí ọba jẹ́tọ́ ọlọ́run àti tànẹ́bì ń bẹ́ ọ̀yọ́ pé a ọlọ́run kó wí eléyìí ànẹ́bì kọ́ ló wí eléyìí sallallahu alaihi wasallam ẹ eléyìí ní mara tí mo fẹ́ fún wa mo ti wí ìmẹni tí tí ń se súnà àbẹ́lòmí náà tí ń pẹ ẹjá gbọ́n tí wọ́n wíwó kọ́dà àbẹ́ni tí ó ma gbọ́rù kẹsẹ̀tì yìí in yẹn fi mọ̀nà nìyẹn kẹ́yìn ó pa ọkàn rẹ̀ lófo lórí pé ana tọ́lìbùl haq èmi ń wó dòdó kí gbogbo bí tí ń bá sì ti rí èyí tẹ̀lé gbàgbé ẹni ó sọ òdodo gbàgbé ẹni tó se kíni ẹ̀ntọ́sọ òdòdó yìí wọ́n bá ti rí òdòdó ọgbà ń tiẹ̀ àwọn alfa bí wọ́n ti rí nù lánàá wọ́n ti rí nù lónìí ọlọ́nkọmọ́sá àjáwa náà já fa alkitabu ọ̀sùnà lápá báyìí mo tó rántí ọ̀kan náà àwọn alfa tí àwọn ọ̀tí ẹ̀ pẹ́ púpọ̀ àwọn là ń pè ní dr muhammad khalil harras muhammad khalil harras inú àwọn àgbà fáàzí àrí ní Cairo ni wọ́n bàbá yìí ló ṣe tíra tí wọ́n ń pè ní bá'ithu nahdotil muhammadiyya ibn taymiyya tasalafi ìtàn bàbá yìí ẹni ọba lọ ká kọ́dà bọ́yẹ lè rí lórí nẹ́ẹ̀tì náà àbí nínú wọn tí wọ́n ṣe wọ́n padà sí tíra tó pọ̀ kí ni mo kórúkọ wọn Dr. Muhammad Khalil Harras rahimahullah wọ́n ti kú ti pẹ́ nínú àwọn àgbà fáàzí àrí ni wọ́n kí ló fa ìtàn bàbá yìí bàbá yìí wà nínú àwọn tí bí Muhammad Abdul Wahhab ti jádánwò fáwọn ẹlòmí lónìí bẹ́ẹ̀ ni Ibn Taymiyyah jádánwò fáwọn kan náà lánàá ṣe Ibn Taymiyyah ló wí ànígbà inú àwọn tí wọ́n dúó ní azíàrí ń gbà náà pé ìsọkúsọ ni Ibn Taymiyyah ń wí òun ni bàbá harasi wà wọ́n wá nígbà tí wọ́n fẹ́ ṣe dòktórà wọn ní aziari wọ́n fẹ́ rẹ́gísítà taitu phd àfáà ni wọ́n ní jami'atu al-azhar ní cairo àgbà àfáà ni wọ́n wọ́n wá ní ìtàwọn ọkọ̀ gan ni nakdu ara ibn taimiyya gbogbo sọkúsọ jí ibn taimiyya ń wíwọn àwọn tẹ kalẹ̀ pé ìṣẹ́ nákídù bọ́lá pé nákídù yọba o hmm? criticize ẹ̀bọ́nù hmm? àtakò tọ́ <laughs> àtakò ibn taimiyya ìntẹ́ fi wá mọ́ yàtọ̀ àwọn alfáànù kọ́dà bí wọ́n ṣe mistéèkì tí pìlẹ̀ wọn bá ti dáa pẹ̀lú pé hum yàtùlùbú náà òdòdó làwọn wá wọn bá kọsẹ̀ kó igébí wọ́n ti kọsẹ̀ òun ni wọ́n ti wá sí sí rọ́lù òdòdó àwọn gbà náà ni bàbá khalil harasi kọsẹ̀ ni ọ̀tọ̀ ni tí wọ́n wá lọ wọ́n bá kọsẹ̀ wọ́n rí lú kíni wọ́n rí lú òdòdó ẹni tí ó sá tako ibn temia kọjọ́ àwọn akànmọ́ sọ̀rọ̀ ní wà sí lásán bọ́bá ipọ́rọ̀ jamia ọ̀rọ̀ yunifásitì ni wọ́n bí ọ pé n tó olówí ìmbóló àbí ọ̀gbọ́ ọ̀lìkànlé mọ́ pé ẹmọ́ níwà bí àwíbà èyí wà sílé yíò bọ́ bá dọ́rọ̀ àkàdá wọn bí ọgá ah, ah, wì bàbá ìgbọ́dọ̀ lọ ka gbogbo tíra ah, ìbìnútẹ́míà bá bá bàbá náà bá padà kọ application mi sí jami azia rí pé àwọn fẹ́ change topic ah kí ló dé ìwọ náà lárí pé ó lè ṣiṣẹ́ yìí ọ̀tún wá ní ṣe mọ́ àwọn fẹ́ change ọ̀dá kí lọ fẹ́ change ẹ̀ sí difa'an an ibn taimiyya <laughs> in defense of ibn taimiyya ibn taimiyya yìí ṣẹni tẹ́yàn takò ẹni èyàn gbíjà ni <laughs> ara iṣẹ́ wọn tí wọ́n se bí ẹnu rẹ̀ ni wọ́n padà wá publish wọ́n pè ní báyìí annahdotil muhammadiyya ibn taimiyyat salafi ẹni ó yẹ ta nẹ́bì gbé wá ngbò ti fẹ́ kú ẹni ó tún gbé dìde òun ibn taimiyya yìí rahimahullahu ta'ala nígbà náà ọ̀pọ̀lọpọ̀ àtakò ni wọ́n face ní cairo ngbẹ̀pá àti jọ ń bú tẹ́lẹ̀ ìwọ́dún wá lọ́dá so kọ́dà náà tàn ẹn tó jẹ́ ọba saudi ń gbàyìn al-malik faisal rahimahullahu ta'ala ọpadà wá ló ti jọba níjọba sí jọba pé saudi ní di sáfíìsì dr muhammad khalil harras bàbá harras wá ń lọ kọyàn ní jami'a ummul qura fi makkata al-mukarrama rahimahullahu ta'ala bẹ́yìn ọba ní di sáfíìsì rẹ̀ ìjọba saudi ní di sáfíìsì rẹ̀ yunifásitì kan soso tí ń bẹ makado ní ọ̀nà jami'atu omilkoro rahimallahu sheikh muhammad harras rahmatan wasa ilé iná tó ní ìta lè fi rí tí mo wí ní pé kíyàn wà lẹ́ni tí ọ ma wá kíní òdodo ká sì jìnà sí wọ́n wí wọ́n wí wọ́n wí wọ́n ní wà bí àyúbá tíra wà bí yà ní ọ̀lá ma kà ní wọ́n náà ma ìtí ọ̀bá wá jẹ́ tọ́lọ́hun mẹ́ <laughs> àbídé ìsepá nẹ́bì ló wí sallallahu alaihi wasallam òun nìkan ni kí èyàn wá takò ń bẹ́ kọlọ̀nkọ́ mẹ́sà ṣe nírọ̀rùn fún wa láti lè gbọ́ láti lè lò kìtàbù tawhid tí ó rà nípa ìmọ̀lọ́n lọ́kàn èmi máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà pé àwọn yóò bá mi ìta ti bá sáábà nípa bá ti kéwú ó ní ìdíká ma tún se bàbá ń tù kéwú àtàwòhíd ìjẹ́mọ̀ ọlọ́run ni àbí ìsin ọlọ́run lọ́kan èyí tí mi rẹ̀ mọ̀ ni ìmọ̀ kàmọ̀ ọlọ́run àtàwòhíd ìmọ̀ ọlọ́run ọwá jẹ́ ká sí àtàwòhíd ògbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ lọ́mọ ọlọ́run lọ́kan lóòtọ́ àmọ́ nìkan kí ń sìn ń tún sìn kan mí lẹ́yìn ọlọ́run ńgbà wọn ti wáyé fún pé sáti mọ ọlọ́run lọ́kan tàwíìdù nánu òun náà ma wá bú àwọn mùsùríkín àwọn ẹlẹ́bọ wàhúwà minhum ara wọn sì lòun náà ní títorí pé ó sì kí ó sì kálímà àtàwíìdì gbọ́ torí náà katunra wa sí ń bẹ̀ ni àtàwòhídú ìmọ́lọ́nlọ́kan àti ìsin ọlọ́nlọ́kan ni òun ni àwọn àfáàfí ma sálàyé pé tàwòhídú pín sọ́nà mẹ́ta tàwòhídú rububíyá wà tàwòhídú olóhíyá wà tàwòhídú asìmá wọ́sífàd ẹ̀rin tí ń jẹ́ mọ́lọ́nlọ́kan òun ni tàwòhídú arububíyá ma pọ̀ òun nìkan ní ń se àwọn nǹkan tó lóun lòun nìkan máa se ma lọ́kàn bẹ́ẹ̀ lóòtọ́ tàwíhìdù rùbùbíyà ọkọjá bẹ́ẹ̀ àmọ́ tàwíhìdù rùbùbíyà nìkan ò gbé èyàn wà lì jẹ́nà kí ni túnmà rẹ̀ ìyẹn ni pé bẹ́yàn bá mọ ọlọ́run lọ́kan tí ò sin ọlọ́run lọ́kan kò ní wà lì jẹ́nà o ẹ̀rí rẹ̀ ń bẹ́nu alkùrán ilkẹ̀rìm wa ṣe ń bẹ̀ẹ̀ ni àtàwíhìdù ìmọ́lọ́n lọ́kan àti kíni ìsìn ọlọ́run lọ́kàn kọ́dá ìsìn ọlọ́run lọ́kàn ìlọ pàtàkì jù wà ilá àwọn tó mọ ọlọ́run lọ́kàn pọ̀ àmẹ́yàn tí ń sin ọlọ́run lọ́kàn òkèrè bẹ́ẹ̀ kíyàn ó sin ọlọ́run lọ́kàn àwọn alfáà ní tàwíhìdì rububiyya yìí yẹ̀stẹ́lzimu tàwíhìdì al'uluhiyya

kọlọ̀nkọ́ mọ́sá sàmànà wa inú àwọn ntọ́yẹ ká tún se ní mọ̀fúhùmù wa pàtàkì jùlọ lédè yóòbá tèmi rẹ̀ ń sọ yìí bá ti nídi ká tún àgbọ́yé wa ń pa tàwàhídù se dídò tàwàhíd èyí tí ń jẹ́ opposite ìdàkejì tàwàhídù òun ní kíni aṣíríkù kí là ń pè ní ṣíríkù hmm? ẹ̀bọ̀ bẹ́ẹ̀mì rẹ̀ ti kénú kéúnánu pẹ̀lú ọlọ́run àṣíríkú bela ọwá jẹ́ bí mo ti wílẹ̀ kan in bú àwọn ẹlẹ́bọ wàhúwà mínhùn in bú mo ṣìrìkí wàhúwà ara wọn sì lòun náà ní ti torí pó ti sí kí ni gbọ́ ti sí tí ń jẹ́ ṣíríkù gbọ́ kí ni ń jẹ́ ṣíríkù eléyìí ò pé à ń àwọn ará wọn o tọrẹ lòmí tí wíkì ní ọmọ wá ẹ̀rẹ́ ẹnìkan ò pé wọn ọmọ kéwú tú o a máa wà ní ìgbàtà wà ń rí ìfẹ́kì àsìgbọ́ yìí ọ̀yà pàkíyèsí wà ẹbọ ẹbọ ẹbọ gbogbo alamọ́ntí ń jẹ́bọ àbí òun ní kíyàn ó bọ́yá ń bọ́gi àbí ń bọ òsà àbí ń bọ odò àbí ń lọ gbé kan sí oríta mẹ́ta ẹbọnù tí ò rújú tọ́ ẹni tí ń pe ya kìíní kan ya jákijáki ya ìlú o hmm? se ṣíríkù àbí o se ṣíríkù ọ́sẹ́bọ̀ àbí ọ̀sẹ́bọ̀ kọ̀sẹ́bọ̀ ní tí ń ti <laughs> ẹ̀rí tọ́pọ̀ lé nkankan ẹ́ bẹ́yìn tí ń jẹ́ ṣíríkù ẹbọ wà nú ẹ̀ ní ẹbọ nìkan kí ń jẹ́ ṣíríkù bí tí mo lọ nìyẹn ọ̀yà gbọ́ yé débẹ̀ pé ìran kan nínú ọ̀nà tíyàn fi ṣe ṣíríkù tọ́lọ lóhun ní forí jin ẹni ọba kú lórí ẹ̀ ìran kan péré nú ẹ̀ òun ní gíní òun lẹ́bọ̀ síse ìran mí kún o ààrẹ ni kéèyàn ọmọ ké pẹ̀lú mí lẹ́yìn ọlọ́run kọ́làbọ́lá dúà náà lòun se ọ̀pọ̀lọpọ̀ ń bi tó burú dé sẹ́mọ̀ kí bẹ́lẹ̀bọ̀ ọba sẹ́bọ bí ẹ̀ bórí rẹ̀ ọba dàrú kò ní wánú mọ́sálásí àbẹ̀rẹ̀ nìkan tí ó wà gbẹ́bọ wá àhà àmọ́lòmí ń se ṣíríkú fi bẹ́ìtín mẹ́mbò yóò ti là yọ́ wà rú ẹrù tíra ń wá mọ́sálásí gbogbo tí ń wímbẹ̀ ṣíríkún bèlà ṣíríkún bèlà gbogbo wà láyé in pè nǹkan mí lẹ́yìn ọlọ́run ni níbo ní tí wọ́n ń pè yìí nílé ọlọ́run sẹ́rí pé àrífín tó ti wọ́ pẹ̀lú torí náà àwọn nǹkan wọ̀nyí ọyẹ ká tún bẹ̀ sí o ká gbàgbóyé kí ni tawhid ìmọ́lọ́run lọ́kan àti ìsin ọlọ́run lọ́kan àṣíríkù bí ọwọ̀ ká máa tú pé ìdá nǹkan mí pọ̀ máa ọlọ́run èyí ń súnmọ́túnmọ́ rẹ̀ nínú kéwú torí pé tí ń jẹ́ ṣíríkù gan kásàlàyé rẹ̀ òun ni ẹ̀tọ́ tọ́lọ́run kò fún kíní kò fún tọ́lọ́run dá ọ̀tán mẹ́rin bá ti gbọ́yìn òye gbogbo ṣíríkù ló ti gbọ́yìn òun gbogbo tó bá jẹ́ tọ́lọ́run tọ́lọ̀ ní èmi ẹni tí ń wòsẹ́ ẹni tí ń se gíní torẹ́lòmí ọkàn ma bínú ni pé wọ́n tún ní kíyàn ọmọ wo sí ọ̀dá àwáká ní wo sí ọ̀dá olúwa ní wà ń dàwú mafàtí hulghaib láàyà <laughs> alámùá olúwa ní kọ̀kọ̀ kíní kan sẹlẹ̀ lọ́la ọ̀dọ̀ ń lọ́wà ẹnìkan ìwọ́n ni ánà alámùá ẹ̀tọ́ ọlọ́run ọ̀nbá ọ̀nbọ́lọ́run ẹ̀tọ́ ẹ̀ tí ń jẹ́ ṣíríkò jù báhùn lọ òní mo fi lọ́pọ̀lọpọ̀ ọmọ pé àwọn ẹlẹ́bọ́ àwọn mòṣìríkí àwọn àbúláàbí àwọn àbújálì bẹ́ sáfù kan náà wọ́n jọ ìgbé èyàn bá ti ń fún ẹlòmíì yàtọ̀ fọ́lọ́un pàwọ́wà mú ṣeré kún bèlà ọwá pẹka orísìírísì ààrẹ ẹlẹ́bọ ìtọ́jẹ́bọ́ di ṣíríkù ní pé ọlọ́run nìkan là á jọ́sìn fún tàà mọ̀ pé àfin kankan kọ́dà bí yàn bá pẹran ọlọ́run là á pa fún lọ fi gbọ́dọ̀ mọ́ sí bísmì láyò bẹ́yàn bá ní ẹ̀yọ́nú ayé lòun pa ó se ṣíríkú o torí pé ọlọ́run náà ní kẹsì àwọn ilé yìí fún níjọ́ tí yàn bá ti wá tún mú fún nǹkan mí yàtọ̀ fọ́lọ́run kò sí nǹkan mí tá ń pè ní ṣíríkù kọjá báhùn torí náà àwọn ilé yìí ni bí introduction ká tó bẹ̀rẹ̀ sí ká kìtàbù àtàwòhìrì yóò já lè máa gbọ́ kìtàbù tàwòhìrì táǹkà yìí náà yóò já lè máa gbọ́ yé sí وقوله تعالى أققر ننو كتاب التوحيد وقبنت ما كانوا ترى المتوي قال الله قال رسوله àti tẹ̀fṣírò àwọn sọ̀hábí ànẹ́bí àwọn tó bá ànẹ́bí gbé pàfà bá wúyé kòránì ẹ̀tàn tó wá dìí fìtàn kọ́ bá yé wa pé àwọn ibùnà masúrí torí náà àkọ́kọ́ tọ́kọ́ wà nù kìtàbù tàwíìdì sheik mohamed abdulwahab òní pé kọlùhù tààlà ọ̀rọ̀ olúwọ ọba tó ní wà máa kọlákùtù jínà wàlì ẹ̀yìnsà ilá líyà àbùdù olúwa ní ohun ọ̀dá èèyàn àwọn ọ̀dálìjànú ìbéèrè tó lè wá wá sí ìlàkà ìwà ń bí ní tẹ̀fsíru ayà yìí ni pé à ah, ìjẹyàn wá dáràn mẹ́yàn bá ń se nǹkan mi ọlọ́níwọ̀n ọ̀dá wa fún nǹkan kan mi àyàfi kíni ẹ́ àyàfi ká máa sin ohun ọlọ́run ọba ara tẹ́yìn òfin gbọ́n tó bá ní sangiliti lòun wá tú ayà yìí àwọn kùránì sangiliti ọ̀gbọ́dọ̀ jẹun ọ̀gbọ́dọ̀ fẹ́yàwó lọ bí iṣẹ́ torí pé sangiliti ni pé wà máa kọ̀lọ́kùtù jẹ́nà wà lè ń sa ilá lè àbùdù ọlọ́run ọ̀dọ́ wáyé wá sí kankan o sáti máa se kíni máa se bá dà kí lọ lógúnlọ à ń wá lọ bíṣẹ́ kí lọ ń wéké gbéyàn bá ọ̀rọ̀ ránunràun tí èyàn gbọ́dọ̀ máa gbọ́ irú ẹni bẹ́ẹ̀ ká tó tílé máa kàlákùtù jìnnà wà lè ń sa ilá lè à kò sí tó wù í ju pé ànẹ́bì náà sí báyìí <laughs> tí ń jẹ́ súnà náà nù ànẹ́bì lọ́sàánú wa ló já torí náà àmúlùwà ní pàtàkì jùlọ o kí lòun torí ẹ̀dá èyàn ọmọ ànẹ́bẹ̀ adama àtàlìjànú òun ní torí ẹ̀bádà tó wọn ọlọ́un o nílà káyọ̀ wáyé káwòye sáyà yìí a ti sọ pé nù àánú ọlọ́un tí ìgbésí ayé ànẹ́bọ̀ muhammad sallam tá ń pè ní súnà tó já mọ́ onípọ́lọ̀un bọ́fẹ́ bó ìpé máa kọ̀láktùl jínà wà l'ínsà ilá lè àbùdó síra annabi ìgbésí ayé annabi sálàyé rẹ̀ fún wa bẹ́ẹ̀ annabi ní ń fásàrà alkùránì ń tán pẹ̀ ní súnà nánu àmóyẹ káwà bíra wa pé ah, bọ́bá ìpé tọ́lọ̀ wá torí ẹ̀dá wa wáyé nì tó sì wá tún gbà wá láyé pé ẹ̀lẹ̀ máa se báyìí náà fúnra yín àbí ẹ̀yìn náà lè máa se nǹkan báyìí fúnra yín títà lọ ẹ̀kọ́ pọ̀ tẹni tí ó ní tóhun torí ẹ̀ dáwa ni àbí ìtawà ń bẹ̀ra wa kíkó wọ́ wá bẹ̀ra wa lónìí mélòó ló fi ń sin lọ́hun torí pé ń bi tí ṣẹ̀tọ́ ni fi ń tan ma nẹ́bí adámà lónìí ni pé islam lè tí wọ́n fi lé ẹlòmí kó nú gíní inú islam ní pé brother ó ṣe wá islam yìí se le tó báyìí kí ló lè mẹ́ wà máa kọlọ́pù jẹ́nà wà ìsà ìlà lè yà àbùgbù olúwa ní tóhun ní ọwá se láyé nù ọba àmá jẹun ọba àmá se nǹkan mí àmóhun wá gbọ́ láyé sẹ́ ma jẹun sùn lọ bí sẹ́ fẹ́yàwó bímọ kọlé ramọ́tò kọ́dà se fàájì lọ́nà tí è se haramu ọ̀sọ̀rọ̀ ẹsàwàdà kìí se haramu mọ̀rọ̀pọ̀ ti yé ọ wá yẹ kí èyàn ó ńlá káyọ̀ wá tara rẹ̀ jí pé à bí ọlọ́n bá wá gbà mí láyé mọ́ ṣe nǹkan mi séyìn wá pé kí n fi pa <laughs> kí n fi pa ń tọ́lọ̀ lóhun torí ẹ̀ dámi wáyé fún ẹ̀dàkùn ọ́nlá káyọ̀ yẹ kéyìn obìnra rẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ̀n náà lọ wò wọ́n bá délé sírò oye tó fi ń sin lọ́hun pé ìbádà pọ̀nbélé tí ní tí tí è se tí ẹ o ò ní kankan tó gbà mẹ́ ju pé lèláì mélòó ni bóyá láàrí ẹni tí ó mọ̀ fi 1 over 10 sin lọ́hun bójìlẹ̀ òkópọ̀ oúnjẹ lẹ́sìn tó èyí náà ni wọ́n tún máa wá dẹ́rù rọ́kan bọ̀ pé ah, islam ilé ọlọ́mọdé ṣètọ́ ni ó lówá o tí ń wí tí wọ́n náà lè lọ́rọ̀ ní o mú látorí ìrún wákàtí mélòó ló fi ń kírùn ọ̀ràn èyàn fọ́lọ́un bówó ọmọ èyàn náfílà ń jọ táwọn èyàn bá ń gba náfílà tí wọ́n lọ́wọ́ kàn mọ́ wòran ní tọ̀rẹ́ lómi òkè báwọn èyàn náfílà fèrè ààrẹ ilẹ̀ yíhun àmọ́ ọgbọ́dọ̀ mẹ́sí ọlọ́run wákàtí márùn mẹ́rin lórí mẹ́rin asiri mẹ́ta magribi ìdáwí náà kọ̀gbẹ́lòmí ní 15 minutes ogbo márààrún yìí yóò sì tún máa tún pé ó tún pọ̀ nínú how many hours 24 hours ìtají lélé ìfún wa o kọ́dàkàtì ẹ̀ tó ma fásàrà kìtàbù tawhid kásì tafsir al-Qur'an al-Karim fúnra wa tabakò lórí eléyìn ọbọ́ sáwẹ̀ àwẹ́ ọgbọ̀njọ́ àbódí kan nínú ọjọ́ mélòó ọgọ́rùn-ún mẹ́ta ọjọ́ àtọgọ́ta ó lé márùn-ún lèmi rẹ̀ ń lò lọ́dún kọ̀ọ̀kan ọgọ́rùn-ún mẹ́ta àtọgọ́ta ó tún lé gíní ó tún lé márùn-ún wá kàn yọ 29 péré ń bẹ́ àbí 30 òun lẹ́lòmí ó tún mọ́ ìgbà ó ní ó fẹ́ kó bẹ́lòmí ẹnu ọgbọ̀n ọjọ́ òun tún ti nira gbogbo ìbádà ti rínu azakat mélòó lọ́lọ́ ni o mú wá hmm? ẹnìkan sẹ́ndì kìníkà sórí whatsapp ń jò ní ọyẹ ah, káwọn èèyàn orí ó gé kìní bí kùkúmbà ọwá gé sí oge sọ́nà mẹ́wàá ẹgbẹ́rin bá gé nǹkan nísìn kùkúmbà báhùn oge sọ́nà mẹ́wàá pé mẹ́wàá wáyé ọwá tún mọ́ kan bẹ́ sí kíní. ọ̀tún wa gé sí ọ̀tún wa gé sọ́nà mélòó ọ̀nà mẹ́rin tí ó yé bá ń kùkúmbà ní ọwá sẹ́tì ẹ̀bá ọgbẹ̀ sọ́nà mẹ́wàá ọwá rárá fà kan yọ mẹ́ inú ẹyọ kan tó fà yọ yíná ó tún wá gé sí ọ̀nà mélòó ọ̀nà mẹ́rin yìí lọ́wá mú kékeré kan bẹ́ gbogbo tọ́lọ ní ọfá láì nínú tó ní ọlá o <laughs> gbogbo tọ́lọ ní o mú wá zàká kò jù báhùn lọ mẹ́wàá ìwọ̀ kọ́kọ́ kó mẹ́sàn òdìdì <laughs> inú mẹ́wàá kọ́kọ́ kó mélòó òdìndì mẹ́sàn tí ọpọ̀ bọ́lọ̀mbá ní omẹ́yọ̀ kan wá ní mẹ́wàá kò tún pé omẹ́yọ̀ kan wá ní tún wá dá ẹyọ kan sí mẹ́rin inú mẹ́rin tún kó mẹ́ta ẹlòmí ọ̀yọ́ rí torí náà wà máa kọlọ́pùtò jínà wà ìsà ilá lè yá àbùdó ní tọ́lọ̀ ní a wá sí láyé ní èyí tàwà ń bẹ̀rẹ̀ a wá sí wá fẹ́ pọ̀ jù tọ́lọ̀un lọ torí náà ọlọ́nkọ́dákun kọ́ sàmẹ̀nẹ̀mí pẹ̀lú rẹ̀ o lè yá àbùdó olúwa ní a wá sìn mẹ́lẹ̀ ìbáadà kí là ń pè ara àwọn àwọn ìtumọ̀ tó ikẹ́ bá ti gbọ́n ayé yọ́ sọ́ọ̀bù ọ̀pọ̀lọpọ̀ pọ́blẹ́mù tá ní àtàwòhídú Asiruku al al-ibadah kini nje ibadah tori be ba le lo mi ni sin pe ibadah fara ori ko won ma fori kale fun kan mi ni abi ngba to n kerun se olohun ko n ki tori pe ohun ogbo ibadah ye koja baun pe n tin je ibadah nu o be n tin je okenu ojuba ona al'imam ibn taimiyya shekul islam rahimahullahu ta'ala ninu tira wọn ta n pè ní al'ubudiyya ibn taimiyya ṣe tarifin ibada o ni al'ibadatu ismun jami' ismun likulli ma yuhibbuhu allahu wayarda min al'akwal wal'af'al al-zahirati minha walbatina ibn taimiyya ni in ti n jẹ́ ibada ismun jami' ó kọ̀ọ̀kan ni tí ó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú kí láwọn nǹkan ni kúlù ma yù hìbùhù lọ́hù wàyàrdọ̀ gbogbo tọ́lọ̀ ń bá fẹ́ràn lè yàn ma fi sìn ẹjá àwọn dáláyìn bẹ̀rún náà ma yù hìbùhù lọ́hù wàyàrdọ̀ àwọn tí ń fi tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ sí ń kọ́ tẹ̀m̀pá àwọn kan bẹ láyé lónìí àwọn náà sì ń gba mọ̀kádàmù wọn gba wòlí mẹ́ ibnotemi a ní ìbádà ọgbọ̀dọ̀ jẹ máa yù hìbòhù lọ́hù wọ̀yọ̀rọ̀dọ̀ ọgbọ̀dọ̀ jẹ tọ́lọ̀un fẹ́ o in tó dùn mọ́lọ̀un láàfí sìn àìfi tọ́lọ̀un ọ̀fẹ́ sìn gbogbo ẹni tí wọ́n bá ń tàn tí bàbá eh, fẹ́ kírun ta fẹ́ sìn ká mara àbí gbìyàn bá wọ tọ́ílẹ̀tì oníbí ó ti mara ìbọ́ bá só lásán oníbí ó ti mara àwọn kan tún wá láwọn kí ó débi pé ní pé ma fẹ́ gbin se ewó lọ́lọ́wọ́ afẹ́nu méjèèjì torí náà káúndà láìn rẹ̀ kan ìdànù gbogbo ọjọ́ tẹ́nìkan bá pọ̀lọ́ bàádà kan fún ọ tó orí ń bì kan pọ́lọ́ ń pàṣẹ rẹ̀ kò lè jẹ́ bàádà torí pé al'ibada ismu jami'u li kulli ma yuhibbuhu allahu wa yarda in tọ́lọ̀ ń fẹ́ tó sì yọnu sí bó láti ma ń tọ́ fẹ́ tó yọnu sí an torí kí awamirihi wa nawahi in tọ́ bá pa wọ́n láti pé a se ó wùnù èyí tọ́ bá ní amẹ́dẹ̀ bẹ́ kò sí gíní kò wùnù kò sí ọ̀nà míì ní pé gbogbo bí tí wọ́n bá ti sọ́dọ̀ dìfọn tí wọ́n lọ́lọ́run ní kẹyàn ọmọ sí wọ́n á lóhun gan ni pé ẹlòmí wọn ó sì sọ ohun pé má jẹun lọ́sàn áwẹ̀ <laughs> má jẹun báwàlá ní ọjẹ́ ọba di alkiyama irú ẹni bẹ́ẹ̀ ọyẹ kíyàn ó kí áyà tọ́lọ̀n fi sọ bí a ṣètọ́ ni ó ti se lálkiyama tàlọ́rán ti áyà hùn kàmẹ́tàlẹ̀ ṣètọ́ ni àṣànt ìkọ́ọ̀lẹ̀ lè فلما كفر قال إني بريء منك إني أخاف الله الله أكبر ọlọ́run tí ó ti ó ti ó ti kò sí ẹskíùsì fún wa ọlọ́run tó ti sọ yóò kalẹ̀ fún wa láyé pé inú tí ó sẹlẹ̀ lálìkì ya mẹ́ nífà kàmẹ́sàlì ṣeìtọ́ ni ìkọ́ọ̀lá lè sá fòrò ọgbẹni jí ń tàn láyé tọ́lọ ni ni ó tí ọ tí ọ tí ọ tó ń fẹ́ àchífù ní pé sọ́wọ́ òun tí ọ tán falamá kàfàrà ńgbà tó gbọ́ sí ṣètọ́ ní lẹ́nu tán kọ́ọ̀lá inní bàrí ohun ó lè mẹ́ ọmọ rí o ṣètọ́ ni ọ sọ bẹ́ẹ̀ lálìkìyàmà inní bàrí ma èmi pẹ̀pọ̀ <laughs> ni yóò sì tún sọ yóò yí mọ́ lójú ah, bòjìrínù lápẹjúwẹ̀ àbí olúwa ní ìbkọ́lá òun náà lọ sọ fọ́mọ èèyàn pé falamma kọ́lá iní ìmọ̀rí o ngbàtí ọ̀tẹ̀ tún wá parí èmi iní àkọ́fù lọ́ha rọ́bàlà alẹ́mi èmi tó yíké ń bẹ̀rù ọlọ́run ọba ọba gbogbo àgbáńláyé mi níwà pé kó se kèfèrí ọmọ ṣètọ́ ni ó wí bẹ́ẹ̀ fún wọ́tọ́ tẹ̀lé torí náà alẹ̀ ìbáadà ẹ̀dàkùn ẹja gbáyìn omu ọlọ́run ń tọ́lọ́run ọ̀bá fẹ́ kò ní pé òfin sẹ̀wọ̀n wọn ò lè wí ọpósìtì tí kùránì ní a se àbọ́pósìtì ń tà nẹ́bì ní a se kan wá sọ fún ọkẹ́ bẹ̀rún gan ni ìyọnu ọlọ́run wà à kò lè rí bẹ́ ìdán alẹ̀ ìbáadà tó ismun jami'un lè kú lè máa yóò wọ́yàrùdọ̀ ibn tẹ́míyà wá ní minal akwal àwọn àbádà kan bẹ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ lásán a máa jẹ́ bàádà zikirullahi azawajal tilawatul qur'an ẹ̀bádànù nù tọ́lọ̀n fẹ́ tó dùnmọ́lọ̀ wal amal ó sì lè jẹ́ sẹ́ǹsẹ́ tẹ́yìn ó fi ara se kọ́dà kún mọ́ àzọ́hírọ́ wal wàlbáàtìnà ìbádà mí sí ń bẹ láàrin wà tọ́lọ́un nìkan ni ìbìnà tẹ́mì à ní ìtàǹpè ní ìbádà ni ẹ̀ ismun jami'un likulli ma yuhibbuhullahu wa yarda min al-aqwali wal a'mali adh-dhahirati minha wal batina wa wa laqad ba'athna fi kulli ummatin rasula àní ìbúdùlọ́ha wajtanibu at-taghut ayá al-kùránì ni wọ́làkọ́d bá áṣìná fi kulli ummati kò síjọ kan tó ti lọ lánàá kó tó kan tẹ̀yìn tò ní àyàfi ká gbójíṣẹ́ ọlọ́run ka dìde nù wọn òun ni ayá al-kùránì mi tún jẹ́ oyé wa pé ọmọ kúnná mu'adhibina hatta naba'atha rasula ara hikmọ̀ ọlọ́run olúwàlá ní jẹ nìkan yà ká tó kí ń lọ olúwàlọ́wọ̀n ní jẹ yẹn yà àyàfi kó wọn ti rẹ́ ni tí ó jíṣẹ́ fún pé ọlọ́wọ̀n ọ̀fẹ́ báyìí o báyìí lọ́lọ́wọ̀n fẹ́ o pèyàn bá wá gbà òun lọ́mà olúwa ní gbogbo àlèúmọ̀ kọ̀ọ̀kan wálakọ̀d bá áfínà fi kúlé ọmọtí rọ̀sùlá kí lá ní wọ́n wá la ilaha illallah ìtumà rẹ̀ nù torí pé la ilaha illallah tẹ́mì rẹ̀ wí yẹn nǹkan méjì ló ń wí bọ́kan bá dó mẹ́ tẹ́kejì òdó kò wúlò ìtumà la ilaha illallah láyà ìtò fún ayẹ àní ìbùdóllọ́ha wájì tẹ́nibú méjèèjì gbọdọ̀ lọ papọ̀ ni o olúwa ní ta ní káwọn ànẹ́bí ọlọ́run wá sí mi wọ́n ma wí fáwọn èèyàn pé ìrìnbódò lọ ọlọ́run nìkan ni ẹ̀sìn ọlọ́run o wàjítẹ́ ní bú àtọ́gù gbogbo àwọn méjì wọ́n ń pèrà wọn lọ́lọ́run ẹ̀jìnà sí wọn o láìláha ìlọ̀lọ̀ ọkọ̀kọ́ dìnáì gbogbo ẹni tí ń pèrè lọ́lọ́run náà láìláha àyàfọ́lọ́run

kò sì sọ kalẹ̀ léèbú bàbá ti wá rí kìníkan tó jọ nkankan tàà mọ́ wílédè ti wá àwà tọrọ ọlọ́m̀bẹ́ bẹ́lùmí ọba tí ọlọ́njẹ́ jìnà sáwọn tọ́gì ti pọ̀ bẹ́ẹ̀ ma ẹjá bẹ̀rọ ọlọ́run torí náà olúwa ọ̀sọ̀kùnrá nìkalẹ̀ yóòbá òsìsọ̀kùnrá nìkalẹ̀ ní kíni lèèbò ẹjá bẹ̀rẹ̀ kíni túnmẹ̀ inú èdè tọ́lọ̀ fi sọ alkùnrá nìkalẹ̀ kíni jẹ́ tọ̀gútù tọ́gì kọ́ o ní tí ń jẹ́ tọ̀gútù ni ma'ubida min ma'ubida min gbogbo tí àwọn èèyàn bá ń forí kanlẹ̀ fún àbí wọ́n ń jọ́sìn fún lọ́nà kan yàtọ̀ fọ́lọ́hun wàhúwá tínú tí ẹ̀ náà sí dùn sí ọgbọ́dọ̀ fi kọndíṣàn sí wàhúwá rọ́ọ̀dìn òun náà sí kíni ọyọnu sí ìyẹn ni kébò wọn ọba yọnu sí ikọ̀ lẹ́sẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn èèyàn àwọn tó wọ̀húwọ̀ gẹ́yìrú rọ̀bì annabi isa ọ̀yọnu sí kí ló já mọ́ ìbẹ̀nu sọ́rọ̀tul maida a an takulta lè náà sí takidú ni wa ummiya ilahaini min dúnilá olúwa ní ohun ó bí annabi isa lálkiyama sí wọ́n ló wí fáwọn yíò pé wọ́n mọ̀ pé ọlọ́run kan èmi bàbá lẹ́yìn èmi ọlọ́run olúwa láwọn ohun ó bí annabi isa bẹ́ẹ̀ kí lè ṣe ànẹ́bì ìsá in kúntù kúntù hú pàkọ́dá àlúta náà kò tó kàyún kí láyà yìí ma yà kúnù lé an àkúlà ma lẹ́ìsà lé bẹ̀ hàk olúwakọ̀ tọ́ sí mi kí n wí tí n lẹ́tọ̀ sí ànẹ́bì ìsá wá parẹ́ ti bí pé èmi ò wí fún wọn ju pé kí ni ẹ́ kí lóhun náà wí àní ìbúdùlọ́ níbi àyà ìparí mọ̀rùpẹ́ parí sóràtùl máìdà ni àbí torí náà Ah, àwọn alfáà ma pé ma'úbìdà mìndúnilláhi wa huwa torke ba ba fi wa huwa rọ́dínwò sí a ṣe mistakenle a kò gbogbo àwọn annabi isa nkankan táwọn èèyàn jọ́sìn fún tí ó sì tẹ́wọn lọ́rùn àbáfà míì náà tó sin lọ́hun tí ẹ̀ jẹ́jẹ́ tọ́lọ̀ bọ́ lọ́hun tẹ́yìn wá sọ sàárè tí ẹ̀ bí tó wọn ọ̀bá ti se pọ́hun ló fi ìlànà báhun lélẹ̀ fún yín ó fìrì lọ́dọ̀ ọlọ́run rọ̀ọ̀dẹ̀ ọgbọ̀dọ̀ jẹ́ pé tí ẹ̀ náà dùn sí i àbó ti lé foundation rẹ̀ kalẹ̀ àmẹ́ni tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ kò sí kíní kò lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ilé ìṣẹ̀lẹ̀ láyà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam wọ́n ń parákùnrin kan ní abdullahi ibn zibara abdullahi ibn azibara òun lọ gbọ́ ayé alkùránì kan jọ kan wá ní ẹ̀ òun ti rí tóhun ó fi tako muhammad lẹ́nu tí ẹ̀ sallallahu alaihi wasallam àyà yẹn ẹn bá rántí tí olúwa ti ní àtẹ̀yìn àti tẹ́ǹsìn hasọ́bù ni àbí hasọ́bù hasọ́bù jahannama àtẹ̀yí àti kíní àti tí ẹ̀ ń jọ́sìn fún igi kíní igi ìkóná jahannama lẹ́jẹ̀ ibn ni <laughs> abdullahi ibn zibara ni wọ́n ń pè pé a jẹ́ pé òun wípé ànẹ́bì ìsáná torípé náà <laughs> àwọn táwọn èèyàn jọ́sìn fún ni ọlọ́wọ́ fún náà kó gíná ìbẹ̀rún lànẹ́bì sọ̀rọ̀sọ́làm ti sàlàyé ìtàwọn afá padà wá sọ di tààrífù pé manúbìdà mẹ́ndúnláhí wàhúwá ọ̀rọ̀dì ẹni ọ bá yọnú sí káwọn èèyàn máa jọ́sìn fún lẹ́yìn ọlọ́run òun ní kíni òun ní tọ̀

Eh, inṣá allahu ta'ala jẹ́ ká dó báyìí náà lónìí eh, dárúsọ ọmọ kọ̀ǹtínú níjọ́ mẹ́jọ pẹ̀lú ogun ọlọ́run jájúgbà náà lọ هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين